وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم وكيبا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد ọkàn fún ọlọ́run bá Allah ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run kó máa bá níbuwa Muhammad àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá ń tọ́ ìlànà ẹ̀ títí di ọjọ́ gbéda alkiyama inú oṣù táwà yìí òun náà ni oṣù Muharram al-Muharram àwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn àwẹ̀ Ramadan àbí lẹ́yìn àwẹ̀ ọ̀ranyàn òun náà ni àwẹ̀ ta gbà ní oṣù ọlọ́wọ́ tí a ń pè ní Muharram nítorí pé oṣù yìí ó jẹ́ oṣù abíwọ̀ bákan ó tún jẹ́ oṣù kan tí ìṣẹ̀lá ńlá kan tí ó ṣẹlẹ̀ níbẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ ńlá náà òun náà ni nǹkan tí ọlọ́wọ́n bá ṣe fún anábíwa musa aléìsàlám àti àwọn ọjọ́ rẹ̀ gẹ́gbù ṣe rílẹ̀ nínú sahih bukhari àti muslim wọ́n ni anábí sallallahu alayhi wasallam nígbà tó dé ìlú madina orí àwọn yahudi tí wọ́n ń gbáwẹ̀ níjọ aṣúra oníṣẹ́ aláhùn sallallahu alaihi wasallam ó wá bèèrè lọ́wọ́ wọn pé máa hádà ilé ìtẹ́ ń ṣe ìkíni kọlu hádà yawon sọ̀rẹ̀ wọ́n fi èsì fún ànábì pé ọjọ́ yìí ọjọ́ dáadáa ni hada yawmun nájà lọ́wọ́ bá ní israel minfil auna wa kọ́wmi ilé ni ọjọ́ tí ọlọ́wọ́ bá lá àwọn ọmọ israel kó níbi ìmúnisin fir'auna àti àwọn ọjọ́ rẹ̀ fàṣọ́ ọmọ musa wa anábi musa sallallahu aléyìí sọ́látù wasalam ó gbáwẹ̀ níjọ́ náà níbi ẹgbàwà míì ó ń bẹ́m̀bẹ̀ pé ṣúkọ́ nílá láti lè fi dúpẹ́ fún ọlọ́run ọba àdábí wá sọ fún wípé ana àhákùbí musa minkum èmi lẹ́tọ̀ sí àdábí musa ju ẹ̀yìn yahudi lọ fasọ́mọ̀rù amọ́rọ̀ nas bí síyàmì àdábí gbáwẹ̀ níjọ́ náà o sì pa àwọn èèyàn láṣẹ pé kí wọ́n gba ààwẹ̀ níjọ́ náà bákanáà ó tún ilẹ̀ pé àwọn yahudi ni àti àwọn nasara na wọ́n ma ń gbé títóbi fún ọjọ́ yìí ìyẹn ni ọjọ́ aṣúra ìyẹn ni ọjọ́ kẹwàá nínú oṣù muharram eléyìí tí táwa náà súnmọ́ anábi sallallahu alayhi wa sallam ó wá ní tó ń bá ṣẹ mí ní ọdún tó ń bọ̀ ó ní láàsùn mọ́nà tàṣà ó ní ọjọ́ kẹsàn-án ní máa nínú ọjọ́ náà fún àwa musulmi láti gbàwẹ̀ ní ọjọ́ tí oṣù muharram ta wà nínú èyí tó bá pé ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá bó tilẹ̀ jẹ́ ọjọ́ kẹsàn tí ó ní ṣe aláhùn sallallahu alaihi wasallam tó ṣe ládéhùn kó wọn ó gbàwẹ̀ níjọ́ náà kò bá aláyé tó fi papòdà ṣùgbọ́n sísọ rẹ̀ jọmọ́ ó fi rinlẹ̀ pé ìlànà ni tí àwà àlúmọ́ rẹ̀ táà ma kọ́ṣe rẹ̀ níbẹ̀ à nítorí náà wọ́n ní ta bá wo nkà wọ́n ní ọjọ́ yìí yóò bọ́ sí ọlá àti ọ̀túnlá káná gbìyànjú láti gbà rẹ̀ níjọ́ náà kí wá ní ẹ̀sán ilé tó ń bẹ fún ẹni tó bá gbà rẹ̀ láwọn ọjọ́ méjì yìí òṣìṣẹ́ ọlọ́run àlẹ́yìn wọ́sánlám ó sọ pé أحتسب عند الله أن يكفر سنة الماضية oni mo wo kan ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run kó yẹ pé àwẹ̀ tí ń bá gbà níjọ aṣúwá ọlọ́run ọba yóò fi bá mi pa àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ lọ́dún tó lọ rẹ́ ó túnmọ̀ sí pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí tí a ṣẹ̀ ní ọdún tó lọ ní ọlọ́run fi aṣúwá yóò fi parẹ́ fún wa àmì ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ ọba kó má ṣe ìgbàwẹ̀ níjọ́ náà léèwọ̀ fún ẹnìkankan wa <coughs> tí a ò bá gbàgbé hadith alákọ́kọ́ nínú gbólógún mọ́rọ́ òun náà ni a ń bá <coughs> ìyẹn ni hadithi abu hurairah radiyallahu anhu tí ó ní ànábi sallallahu alayhi wa sallam qala fil bahr ó sọ nípa omi odò huwa tahur ma'uhu alhillu maitatu ó ní omi yìí omi tó mọ́ ní tásí lè fi mọ́ nǹkan alhillu maitatu bákan nǹkan tí a ó bá kú síbẹ̀ nǹkan tó lẹ́tọ̀ ni bó lẹ jẹ́ pé àwọn èèyàn ní ọ̀sẹ̀ tó lọ wọ́n bèèrè nípa ìgbín àkọ́kọ́ náà nínú àwọn nǹkan tó yẹ kó yé wa òun náà ni pé àwọn ẹranko tó bá ti kú sínú odò tí ò bá kí ń ṣe àwọn ẹran eléyìí tí àwọn ń gbé lórílẹ̀ àbí tí wọ́n ju àwọn ẹran tí wọ́n ń gbé lórílẹ̀ ní ó ń bẹnú àwọn àfáà tí wọ́n sọ pé àwọn máa jẹ́ ni ó sì bẹnú wọn tó sọ pé èyí tó bá ti jẹ́nu odò kò bá irú ẹ̀ ò bá máa bẹ lórílẹ̀ tó bá kú fún ara rẹ̀ nínú odò yìí kò sí láìfí kàjẹ́ wọ́n kàn yọ àwọn ẹranko kan bẹ́ẹ̀ bí ajá tó jẹ́ pé inú odò ló ń gbé bí ejò bí ọ̀nì wọ́n ní àwọn ẹ̀yẹn ní alkhabais ní wọn ṣùgbọ́n bí ìgbín tó bá jẹ́ pé ìgbín tínú odò ní kò sí apẹ ẹnu lọ́dọ̀ àwọn àfà pé jíjẹ rẹ̀ tọ́ ni ṣùgbọ́n ìgbín eléyìí tí ó ń gbé lórílẹ̀ tá a mú lórílẹ̀ nì èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n wà lórí ẹni pé haramu ní ká jẹ́ wọ́n ní àfijọ́ wọn òun náà ni àfijọ́ àwọn kòkòrò kí ló fà á tí wọ́n fi ní ká májẹ̀gbín tó ń gbé lórílẹ̀ àti àwọn kòkòrò tí àwọn náà ń gbé lórílẹ̀ wọ́n nítorí pé àwọn ẹranko yìí wọn ò ní ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sì ni kò rọrùn láti dúnbò wọn bẹ́ẹ̀ sì ni nǹkan tí ọlọ́run bá mi subhanahu wa ta'ala sọ ni pé wọ́lá tákúrò fíìmà láyúfkarismùlọ́yì aléyìí ó kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí wọ́n bá dá ókọ ọlọ́run ọba sí nítorí náà ìgbín báwo ló ṣe fẹ́ pa tí wà fi dá ókọ ọlọ́run ọba sí nǹkan tí ó ṣe dú ni gẹ́gẹ́ náà ni àwọn kòkòrò wọn ṣe mú ọ̀bẹ kálá fẹ́ dú wọn láti dáúkọ ọlọ́wọ̀n ọba sí nítorí ẹ wọ́n sọ pé kò lẹ́tọ̀ kí a jẹ wọ́n gbogbo ẹranko tó bá ti fa jọ kòkòrò báyẹn ìgbìnì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tó yẹ pé wọn ò ní ẹ̀jẹ̀ tó ń ṣàwọn àṣẹ dú ní wọ́n ní kò lẹ́tọ̀ láti jẹ́ ṣùgbọ́n imam malik imam daril ijira àwọn sàlàyé pé gbogbo ẹran náà ló ní bá ti ṣe máa pawọ́ àwọn sọ pé ìgbín ó ní bá ti ṣe pa òun náà òun náà ní bá ṣe máa ń dúnbú ẹ̀ wọ́n ní bá ṣe ń dúnbú rẹ̀ òun náà ní kàṣẹ́ lóyẹ̀ lọ́dọ̀ ìmọ́ málìkì àwọn gbà pé tá a bá se ìgbín ló yẹ̀ ní tó bá jẹ́ pé ọ̀nà bẹ́ẹ̀yẹn ló gbà kú tá a sì dáúkọ lọ́wọ́n bá sí àwọn gbà pé nǹkan tí a lè jẹ ní eléyìí ni ọ̀rọ̀ tí mọ́ málìkì tí wọ́n sọ ó kó àwọn àǹfààní míì náà sínú ìyàtọ̀ sí àwọn èyí tí a ti mẹ́nubà nínú rẹ̀ lákútán imamu shafi'i rahimallahu ta'ala muhammad ibn idris ó ṣàlàyé fún ẹgbẹ́ hadisi yìí ní su'in mitahara ó ní ìdájí ìmọ̀ ìmọ́ra ló jẹ́ tọ́wá pé èèyàn ní ìmọ̀ nípa báwo la ṣe ń ṣe ìmọ́ra àdísì ó kó ìdájí rẹ̀ ó kò sínú bákanáà ó mẹ́ nínú àwọn àfá tí wọ́n tún sọ pàtàkì hadith yìí nítorí pé wọ́n ni ó kó àwọn ìdájọ́ tó pọ̀ wọ́n ni ó kó sínú nínú àwọn ìdájọ́ tó wá kó sínú òun náà ni orí yàtú mẹ́ ilbà o ń fi wá pé omi odò omi òkun ni omi ọ̀sà àti gbogbo omi láyé tó jẹ́ omi eléyìí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá tó ní kó máa ṣàn omi tó má ni èyàn gbọ́dọ̀ wó pé omi òkun iyọ̀ ń bẹ́m̀bẹ̀ káwà sọ pé kò mọ́ àwọn onímọ̀ pátápátá rẹnu wọ́n kò ló pé omi odò omi tó má ni ní ìbámu sí hadisi bákanáà omi òkun omi àṣà omi odò yìí kò sí láìfí kí a fi gbé ẹ̀gbin ńlá àti ẹ̀gbin kékeré kúrò lára ẹni bá dáràn jánábà ó lè fi omi òkun kó fi wẹ̀wẹ́ jánábà rẹ̀ ẹni bá fẹ́ ṣe àlò àlá ó lè lò láti lè fi ṣe kíni láti lè fi ṣe àlò àlá tí ẹ̀gbin bá dà sí ni lára a lè lò nítorí pé omi tó mọ́ ni. ẹwà rí omi nígbàtí ìtọ́wò tàbí àwọ̀ rẹ̀ tàbí ohun rẹ̀ tó bá yí padà pẹ̀lú nkankan tó mọ́ kí ni ìdájọ́ omi náà a ó máa sọ pé omi tí ó ṣiṣẹ́ kù lórí mímọ́ rẹ̀ náà ni lópin ìgbà tó bá ti jẹ́ pé omi yẹn nìí ó sì ń bẹ lórí pápá ìjẹ́ omi rẹ̀ kò bá tiẹ̀ jẹ́ pé ó gbóná jù àbí ó tutù jù tó bá ṣáàṣì wà lómi kò bá ṣe ẹ̀wà ròpọ̀ mọ́ nkankan nínú àwọn nǹkan tó mọ́ nítorí pé eléyìí ní nígbà míì ó máa ń dá ìrújú lẹ̀ fún àwọn ẹlòmíì ẹlòmíì ó lè máa wẹ̀ kó jẹ́ pé omi tó gbé kalẹ̀ láti fi wẹ ìwẹ dánọ́bà àbí ìwẹ ìwẹ lásán àbẹ́ẹ̀tì ẹ̀kọ́ ó fẹ́ lo omi yẹn láti fi ṣe àlò àlá bóyá ó ń kọ́kọ́ afọṣọ àbí ó kọ́kọ́ wẹ kọ̀ǹkan ọṣẹ díẹ̀díẹ̀ ó wá ta sí àbí omi ọṣẹ ta sí ẹlòmí ó ní ẹlọ́dá omi ẹnu omi yẹn kì ń ṣe omi táa tún lè fi ṣe àlọ́ àlámọ́ eléyìí ni a ń ṣe omi lófò ní nítorí pé ẹnu ọ̀bá ọṣẹ tó díẹ̀ tó ta sí kò sọ omi yẹn di ẹ̀gbin lópin ìgbà tí omi yẹn bá ṣì wà ní ìjẹ omi lásán rẹ̀ táa bá tọ̀wò táa gbóhun rẹ̀ tàbí pé omi lómi yìí jẹ́ Odi di nǹkan tá a máa lò láti fi ṣe ìmọ̀ra bákan náà bí ewé bá jábọ́ sínú omi kódà nígbà míì ewé nì ó lè fẹ́ lapa lára omi yìí èyàn náà wọ́n ní kò bá omi yìí jẹ́ kò yọ omi kúò níbi jẹ́ omi ilé tí a lè fi ṣe ìmọ́ra bákanáà ilẹ̀ tí omi yìí ti ń jáde àwọn ilẹ̀ kan wà tó yẹ pé tẹ bá gbọ́wò bẹ̀ tẹ bá gbẹ́bọ́wò síbẹ̀ ilẹ̀ ayọ̀nù ni so omi yẹn ní yóò pupa ẹlòmí máa lè máa wò pé ṣómi ìsáàlẹ̀ fi ṣàlù alábí rárá kò sí nǹkan tó bá ìfi omi ẹ ṣe àlù àlá kò sí nǹkan tó bá jẹ́ nítorí pé nígbà míì náà à omi lè yí padà pẹ̀lú ìtọ́wò tàbí àwọ̀ tàbí ohun síbẹ̀síbẹ̀ náà yóò yìí máa wà nínú ìdájọ́ omi táa lè lò nítorí pé hadisi tó gbé wá hadisi tí ó lálàáfíà ni gẹ́gẹ́ bí a ti ṣe kàá pé hadisi tó sọ pé omi ni nǹkan tó mọ́ àyàfi tí ìtọ́wò tàbí àwọ̀ rẹ̀ tàbí ohun rẹ̀ tó bá yí padà bákanáà nínú àwọn nǹkan tí ó yí wa lórí hadithi náà òun náà ni pé a omi taa bá ti kìí ṣe dandan fún wa nígbàtà bá ń ṣe ìrìn àjò àgàgà à ń ṣe ìrìn àjò lórí omi kí a gbé omi dání eléyìí tí a fi ṣe ìmọ́ra nítorí pé anábì sallallahu alayhi wa sallam kò láì fi àwọn ẹni wọ̀nyí pé ẹ̀yin náà ṣe gbómi dání tó bí wá jẹ́ pé omi ń tán lọ́wọ́ yín bákan nínú àwọn nǹkan tí a gbọ́yé nínú hadithi òun ni pé omi odò gẹ́gẹ́ bí a ti ṣe ti síwájú omi rẹ̀ ó mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan tó bá kú síbẹ̀ nínú àwọn ẹranko tó jẹ́ halal nítorí pé méjì náà làwọn ẹran ò àwọn ẹran kan bẹ tó ṣe pé èèwọ̀ ní jíjẹ wọn a gbọ́dọ̀ jẹ tí wọ́n bá wá kú sínú omi nínú àwọn ẹran ẹran tó ń ṣẹ̀mí nínú omi ní èèwọ̀ ní ká jẹ wọn nítorí pé jíjẹ wọn náà tẹ́lẹ̀ haramu ni ṣùgbọ́n èyí tí àwọn àfáà ní ọ̀rọ̀ lórí rẹ̀ òun ni èyí tó ṣe pé inú omi ló kú sí ṣùgbọ́n jíjẹ rẹ̀ ẹ̀tọ́ ni ṣùgbọ́n nǹkan tí ó wà sọ́ di èwọ̀ fún wa ní pé ó kú láláìsí apá ibi tí ọ̀rọ̀ wà lórí lọ́dọ̀ àwọn àfáàní ẹ̀ ìyẹn ni pé ẹja kan àbí ẹranko kan ó kú sínú omi nǹkan àkọ́kọ́ tá kọ́kọ́ wò ní pé ṣé ẹran yìí ṣe jíjẹ rẹ̀ ní ìpìlẹ̀ ṣe halali ni àbí haram tó bá yẹ pé halali ni àátúnwà wò pé ṣé inú àwọn ẹran tí wọ́n ń bọ́ tí wọ́n ń gbénú omi tí wọ́n tún gbé orílẹ̀ nítorí pé ń bẹ nínú àwọn ẹranko tọ́lọ́wọ́n bá dání lórí ilẹ̀ wọ́n ma rìn ní wọ́n ma ṣẹ̀mí tí wọ́n bá tún wọnú omi náà wọ́n tún ma ṣẹ̀mí ni irú àwọn ẹranko bẹ́ẹ̀ náà àtúrú àwọn náà kúrò wọn tún ṣe ní àwọn ẹranko táà jẹ nígbàtí wọ́n bá kú fún ara wọn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ẹranko yìí ó ń gbénú omi ṣùgbọ́n ó wá kú fún ara rẹ̀ ṣe ìgbà tó ti kú fún ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni inú omi ló ń gbé gbogbo ẹ̀ náà la lè ibẹ̀ ni àwọn àfá àti níyapa ṣùgbọ́n yí tó lékè òun ni pé àwọn ẹranko tí wọ́n bá kú sínú omi tí wọ́n yàtọ̀ sí àwọn ẹranko tó jẹ́ èèwọ̀ ní jíjẹ wọn ní ní ìpìlẹ̀ tí wọ́n bá kú sínú omi ní àwọn máa wọn ó túnmọ̀ sí pé ẹlẹ́dẹ̀ẹ́ àwọ̀ pé kí ní ìdájọ́ rẹ̀ kí ni haram ni tó bá jẹ́ pé ẹlẹ́dẹ̀ kan bẹ tó ń jẹ́ pé inú omi ló gbé kò ń gbé lórí ilẹ̀ tó bá kó inú omi náà àníjẹ gẹ́gẹ́ náà lajá gẹ́gẹ́ náà ni ejò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ni èèyàn ṣùgbọ́n àwọn ètò bá yẹ pé wọ́n kú sínú omi ní nínú àwọn ẹranko tá ma jẹ àásọ pé halali ni wọn kí a jẹ wọn nígbà tí wọ́n bá kú fún rárá wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n irú àwọn ọ̀gbìn yẹn ni ìlà tí wọ́n fi láàlè jẹ́ èyí tó ń bẹ lórílẹ̀ ni pé kìí ṣe nǹkan ta ma pa ṣùgbọ́n ìlà yẹn kò sí fún èyí tó ń bẹ nínú omi tó kú fún ara rẹ̀ nítorí pà náà bí ti yọ ẹkú pé alhélò maitatu nǹkan tó bá kú só inú omi ó ti di ẹ̀tọ́ fún wa nítorí ẹ̀ láásọ pé ìgbín inú omi ní jíjẹ ni náà bákanáà ó lẹ́tọ̀ọ́ káwa náà káàrin lórí omi èyàn ò bá má lọ ṣe hajji ó ṣe ó ṣe é ṣe kó yẹ pé ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n kọ̀ yẹn pé ẹni tó bá fẹ́ ṣe hajji nìkan ni kí ogun odò ó lè jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ lè tẹ̀wọ̀n kankan ẹni tó bá fẹ́ ṣe hajji àti ẹni tí ó ṣe hajji àti ẹni tí ó ṣe jihad kò sí ẹni tí ó lè gun odò ọkọ̀ ojú omi bákanáà nínú àwọn àǹfààní ilé tí a lè tún rídì mú nínú hadisi ni pé àǹfààní tó ń bẹ níbi kéèyàn ṣe àlékún lórí fatuwa ìyẹn ni pé wọ́n bèèrè ìbéèrè lọ́wọ́ wa àwáwò pé ìbéèrè tí wọ́n bèèrè yìí ó bùkátà ká tún ṣe àlékún sí nítorí gbà míì èròǹgbà àwọn olùṣèbéèrè ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ó fẹ́ ṣe kí ni ó fẹ́ sá sí abẹ́ fatúà àfáà láti lè balẹ̀ jẹ́ kò wá ní sọ̀rọ̀ yẹn kúnná yóò kàn mú láàrin nínú àwọn ìṣesí tí àwọn ẹlòmíì tí wọ́n fún dáfìtínà ẹlẹ̀ lágbàáyé nù wọ́n lè sọ pé lágbájá kí lẹ rí sí ẹni tó bá sọ ọ̀rọ̀ báyìí báyìí báyìí wọ́n wá ní sọ kí ni condition tó gbà sọ ọ̀rọ̀ yẹn irú kí ló gbé sọ́ so, wọ́n kàn ní kílẹ̀ iṣẹ́ tó bá sọ̀rọ̀ báyìí báyìí báyìí wọ́n á dákẹ́ mẹ́ téèyàn bá ti wá fura mọ̀ pé ẹni tó wá ṣe béèrè yìí ó bùkátà ká tún ṣe àlàyé nǹkan míì fún kó yí dáadáa lápòjúwe ẹni fẹ́ tako àfáà kan ó wá sọ pé ẹjọ́ mo ní béèrè kí lẹ rí sí kí èèyàn máa gbá obìnrin mú obìnrin tí ò ń ṣe ẹlẹ́tọ́ ẹ̀ kó máa gbá mú ẹ pé ìdájọ́ ni pé haramu bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí obìnrin kan tó ń wà láàrin àwọn ọkùnrin tí ò sílé wọ rẹ̀ ń bẹ̀ ó wá nídìí kí wọ́n rẹ́skú rẹ̀ kí wọ́n gbé lọ sọ́spítù àwọn ọkùnrin ní òun wá rí ọgbọ́n dájú wípé kí wọ́n gbá obìnrin imú lọ ṣe yẹ lẹ́tọ́ àbí ò ọjọ́ ma ó lẹ́tọ́ nítorí pé dọ̀rúrọ̀ nìyẹn ṣùgbọ́n nígbà míì ẹlòmíì ó lè fẹ́ fi yẹn ṣe àtakò fẹ́nìkan kó a ní ẹjọ̀ jẹ́ ó dá kíyàn ti ẹ̀fọ́ ọkọ̀ obìnrin olóbìnrin tí yàn lẹ́tọ̀ sí kíyàn gbámú wọ́n wá dáhùn àhẹ́ àníwá ń ṣáṣọ́ oníwà bàjẹ́ nìí àpèjúwe akọ̀mú àpèjúwe wá ni àfijọ́rú kan bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ àwọn èèyàn nítorí náà nígbà míì àfá tó fẹ́ dá fàtúwá fún àwọn èèyàn ní òun náà láti mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ láwùjọ látàrí ẹ̀ ní yóò mọ ibi tí ó yẹ kó gbé ọ̀rọ̀ rẹ̀ kà nígbà míì sì ní ẹni tó ṣe béèrè ó lè má ní èròǹgbà aburú ṣùgbọ́n kó yẹ pé tá a bá láa fún ní dáhùn bó ṣe béèrè yẹn mọ́ ní àwọn nǹkan mí ò níye ó wá bùkátà ká ṣe kí ni ká tún ṣàlékún nígbàtí èèyàn sọ pé omi ò pọ̀ lọ́dọ̀ wa ṣáà lè fi omi odò ṣe àlùàlá ẹmọ pé tí a bá sọ pé náà tó sì dákẹ́ nǹkan tí a gbọ́yé sí ni pé ẹni tí ó lómi odò òun náà lẹ́n tí kò bá rí omi tí ó lò ṣùgbọ́n ànábì tún bẹ́ kọlẹ́kọ́ pé kó mọ̀ pé omi ẹgan omi tó mọ́ ní máwùlẹ̀ dára ẹ láàmú pé olómi àbó olómi omi ẹgan pàápàá fún ara rẹ̀ omi tó mọ́ ni so eléyìí náà nínú àwọn àǹfààní ni ló jẹ́ pé àwọn àǹfà nínú mabais usulul fiqh wọ́n máa ní àbábù kan tí wọ́n máa ń pè ní adabul mufti wal musafti ẹ̀kọ́ eléyìí tó yẹ kí ẹni tí ó ma fún àwọn èèyàn ní dáhùn ìbéèrè wọn tó yẹ kó ní àti àwọn tí wọ́n ń ṣe béèrè náà ẹ̀kọ́ tí ó yẹ kí àwọn náà ní nítorí pé olùbéèrè ó yẹ kó lẹ́kọ̀ọ́ ẹni tó ń dáhùn béèrè náà ó yẹ kóhun náà ní ẹ̀kọ́ eléyìí ni àwọn èèyàn wọn ò fi ní ṣi ìdáhùn gbọ́ bẹ́ẹ̀ sì ni ìbéèrè náà kò ní dá fìtínà lẹ̀ nígbàtí a bá béèrè bó ṣe yẹ ká béèrè gbogbo àwọn ẹ̀kọ́ ìní ó ṣe pàtàkì agaga tí ó bá jẹ́ akẹ́kọ̀ọ́ kó mọ́ kó bá lè jẹ́ àríkọ́ṣe fún àwọn èèyàn tí ó kù náà ilé jẹ́ àwọn ẹ̀kọ́ ilé tí a lè rídìmú lábẹ́ hadith yẹn hadith ẹlẹ́kejì nínú bulugh maram ti sheikh ibn ajab al-asqalani rahimallahu ta'ala wa an abi sa'id al-khudri radiyallahu anhu قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء أخرجه الثلاثة وصححه أحمد حديثي هو التي يدعى أبو سعيد الخضري ونجي كان أنصاري ó ní òjíṣẹ́ aláhùn sallallahu alayhi wa sallam ó sọ pé ìnàlmá àtọ̀húr ó ń ládájú omi nǹkan tó mọ́ ni ó la yunajjisuhu shay'un ó ní nkankan kò sọ di ẹ̀gbin ẹ̀gbólóhùn tí anábí lò ó ní omi nkan tó mọ́ ni nkan kan sì ní kò ní sọ omi di ẹ̀gbin àwọn tó gba hadisi wá wọ́n ni akhrajahu thalatha àwọn òní ẹjọ́ máa bukhari àti muslim àti tìrìmìzì àbí àkọjá sálásà àwọn olọ́gbàlẹ́wò pẹ̀lú sálásà ẹ̀ náà súnọ́nù mẹ́ta ẹjá asọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan ahmadu nìkan ni ò sí mẹ́ ẹ̀hẹ́ nasáyí abu dawud tirimizi àti nasai ibnu maja ni ò sí mẹ́ tọba ti ní àkọ́jàwó agbá àwọn mẹ́rin lọ́gbàlérò yẹn sunanu abu dawud sunanu nasai sunanu tirimizi àti sunanu ibnu maja ṣùgbọ́n tí wọ́n bá sọ pé àkọ́jàwó tàlátà àwọn mẹ́ta tí wọ́n gbàlérò ọ̀ràn ni abu dawud tirimizi àti kíni annasai Ibnu maja kò sí ń náà hadisi hadisi tí ó lálàáfíà ni sánàdì rẹ̀ lálàáfíà ìpìlẹ̀ rẹ̀ ní ó ní àlàáfíà ṣùgbọ́n kí ni àgbọ́yé hadisi yìí nítorí pé tí a bá sọ pé omi ní nǹkan tó mọ́ ni ohun bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan sọ di ẹ̀gbin nítorí pé ń pè ni nǹkan tá a fi ń ṣe ìmọ́ra yẹn pé omi nǹkan tá a máa fi ṣe ìmọ́ra ni tàbá sọ pé wàdú ó yàtọ̀ sí náà ó yàtọ̀ sí ní kí la gbàlẹ́ ò pẹ̀lú ẹ̀ omi àlò àlá ṣùgbọ́n tá a bá ní wùdú nǹkan tá a gbàlẹ́ ò pẹ̀lú ẹ̀ òun náà ni kí ni àlò àlá so tàbá ní tọ̀hú nǹkan tá a gbàlẹ́ ò ń bẹ̀ òun náà ni nǹkan tí a máa fi ń ṣe ìmọ́ra ṣùgbọ́n tàbá ní tòhú òun yóò máa jẹ́ ìmọ́ra náà anábì sallallahu alayhi wa sallam ó sọ pé omi nǹkan tó mọ́ ni nǹkan tá a máa fi ṣe ìmọ́ra ni bẹ́ẹ̀ sì ni nǹkan kan ò sọ di ẹ̀gbin náà hadisi tó tẹ̀lé àáfẹ́ káàpọ̀ mọ́ láti lè fi ṣe àlàyé méjèèjì hadisi tó tẹ̀lé wá láti ọ̀dọ̀ àbí umama البائلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وتعمه ولونه أخرجه ابن مده وضعفه وضعفه أبو حاتم والبيعقي الماء طهور إلا إن تغير ريئه أو طعمه أو لونه بنجاسة تحدث فيه حديث إليه عليكم بمبه lórí حديث ti alákọ̀ọ́kọ́ tó jẹ́ hadisi ti abu sa'id al-qidri alékún tó wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ pé omi o nǹkan kan ò ní sọ́ di ẹ̀gbin àyàfi nǹkan tó bá borí rẹ̀ àbí nǹkan tó bá bo orí òórùn rẹ̀ ìyẹn ni pé òórùn omi yìí ó ti yí padà àbí ìtọ́wò rẹ̀ àbí àwọ̀ omi yìí ó ti yí padà wọ́n ní nǹkan tí yóò ba omi jẹ́ nìyẹn tí ó sọ di e ẹni tó gba ẹgbàwá eléyìí wá òun náà ni ibn maja ṣùgbọ́n wọ́n ní abu hatim àwọn sọ pé hadithi yìí hadithi tí ó lálàáfíà ni ẹgbàwá ti bẹ́yìn àkí òun ni pé almahu tọ̀húrún ó ní omi nǹkan tá ma fi ṣe ìmọ́ra ni o ìlà ìntàkọ́yàrọ̀ ríruhu أو طعمه أو لونه بنجاسة تحدث فيه àyàfi في تي rẹ̀ bá yí padà tàbí ìtọ́wò rẹ̀ tàbí àwọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀gbin eléyìí tí ó dà sí tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n wọ́n fi wáyé pé hadisi yìí sádùrù rẹ̀ ìyẹn ni ìbẹ̀rẹ̀ hadisi yìí ó lálàáfíà kí ló dé tó fi lálàáfíà nítorí pé ó bá ẹgbàwá àti àkọ́kọ́ mu ẹgbàwá àti àkọ́kọ́ yẹn ní òun jẹ́ ṣáàrìbù fún ó jẹ́ ẹlẹ́rìí fún yàá eléyìí tó sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí nítorí pé hadisi alákọ̀ọ́kọ́ yẹn ni òun ti ṣe kíni òun ti lálàáfíà so hadisi míì tún wá tóun náà sọ nǹkan tí talákọ̀ọ́kọ́ sọ ó túnmọ̀ sí pé gbólóhùn yẹn gbólóhùn tó lálàáfíà ni ṣùgbọ́n wọ́n ni àjíṣú ẹ̀ ìyẹn ni ìparí rẹ̀ ní pàtí ẹlẹ́kejì ni wọ́n ni dọ̀íf kò lálàáfíà nítorí pé ó ní ìlà kí ni ìlà rẹ̀ nítorí pé ìmá sọ pé hadisi kan lálàáfíà ó yẹ ká gbọ́yé a ti wà ń bì kan rí ta sọ pé hadisi yóò lálàáfíà lójú ẹnìkan ẹni ẹ bá fa ó bá fi bínú ó fi sọ̀rọ̀ ó ní irú kílẹ̀ ń sọ iná báwo lẹ́ ṣe máa sọ pé ọ̀rọ̀ ànábì ò lálàáfíà ànábì sọ̀rọ̀ ẹni kò lálàáfíà subhanallah bẹ́ẹ̀ sì ni àìmọ̀kan al-insan al àdúwò ma jẹ́hìn ọmọ ẹ̀dẹ́ èèyàn ní ọ̀tá nǹkan tó bá ṣàìmọ̀ kan nípa rẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé al-insan akin lẹ́sàbẹ̀ àdúwò ma jẹ́hìn ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá nílá akáyì ní kìí ṣe ọ̀tá nǹkan tí ò bá mọ̀ ẹ tó bá nílá akáyì ó fa balẹ̀ pé kíní ìmọ̀ mọ́ jẹ́ farabalẹ̀ kí n má sọ̀sọ̀kúsọ so, so, kí má tako nǹkan tí mo nímọ̀ nípa rẹ̀ tọ́wọ́ sọ pé hadith kò lálàáfíà wọ́n sọ pé àrọ̀ tánàbí sọ jáde lẹ́nu ní ọ̀rọ̀ yẹ nǹkan tí ó lálàáfíà ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé nisbatu hadal hadith ila rasul lẹ́yìn sábisahí ká sọ pé ànábì ló sọ áá kò lálàáfíà kò rínlẹ̀ kì ń ṣe pé ànábì wá sọ ọ̀kan àwá sọ pé ọ̀rọ̀ ànábì tó sọ ń bì ó lálàáfíà èyí tó sọ ń bì kò lálàáfíà rárá ṣùgbọ́n ká fi ọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ ànábì ní nígbàtá wo àwọn tí wọ́n gba hadisi yẹn wá tó fi lọ́dọ̀ ànábì a padà rí pé ààyẹ ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n láwọn gba hadith yẹn wá ẹ̀wà rí hadith ní kí àwọn muhadithun àwọn afọ́ ní hadith kí wọ́n tó lè sọ pé hadith kan lálàáfíà wọ́n ti yóò ti ní àwọn ìlàlì àwọn ayẹ rẹpẹtẹ tí wọ́n rí lára hadith yẹn ó lè jẹ́ ọkùn ó lè jẹ́ méjì ó lè jù bẹ́ẹ̀ lọ àwọn ayẹ táàbí sọ pé àdísì ò lálàáfíà ó pọ̀ nínú àwọn ayẹ eléyìí tó ń bẹ níbi àdísì yìí tí wọ́n fi sọ pé kò lálàáfíà wọ́n ni nínú ẹni tó gbà wá ẹniyàn wọ́n pè ní rushdain ibn sa'ad muttafaq alayhi mutafakọ̀ aláàdáàfi wùsùdánì ọmọ sáàd ẹnu àwọn afọ́ orí hadisi kò pé àà hadisi eléyìí hadisi rẹlẹ̀ ẹnu wọn kò kò sí àpá ẹnu rárá pé ọ̀rọ̀ tẹ́ni bá ti sọ pé ànábì ló sọ àríta láti ní ṣe ni hadisi kan tẹ́ni bá wà mẹ́ pé hadisi yìí ò lálàáfíà nítorí pé ẹni ilẹ̀ oríṣiríṣi ọ̀nà lèyàn máa ń gbà lẹ ẹlòmíì ó lè jẹ́ kàdà ọlọ́pọ̀lọpọ̀ irọ́ tó yẹ pé à gbogbo aná àánà mo nírọ́ láàrin wa tẹ́lómi bá ti ń sọ̀rọ̀ lẹ́lúrẹ́ hmm, hmm, ah, aláwọ̀pàá kò yí o ó ń sọ pé tó bá tún ní ìmí kò tún sọ ní ìrọ́lù pa so irú àwọn èèyàn náà bẹ́ẹ̀ náà wà táwọn náà fẹ́ dọ́gbọ́n rápá láwọnú hadith so irú àwọn ẹni báyìí àwọn jahabida àwọn àfá tí mọ wọ́n jìdò tí kìí ṣe ẹni tó kàn ké àwọn tíra kéékèèké kan àwọn tí mọ́ wọ́n jìdò ní lọ sọ́tò wọn ní wọ́n fi ṣe wàhálà àwọn sọ fún ẹ pé àdíṣì kò lálàáfíà nítorí ayẹ báyìí ayẹ báyìí ayẹ báyìí wọ́n wá pọ̀ rẹpẹtẹ tẹ̀rí ìmọ̀ nípa àdíṣì pé àdíṣì lálàáfíà àdíṣì lálàáfíà ìmọ̀ kan ni ó ju ìmọ̀ lọ́ọ̀lọ́ ó ju ìmọ̀ sáyẹ̀nsì lọ nítorí pé nǹkan táwọn aṣórí jọmọ́ wọ́n hadith ìyẹn ni àsìkò tẹ́nì kankan wáyé orúkọ ẹni kankan ìtàn rẹ̀ àwọn tàlàfà rẹ̀ àwọn ológbà àdísíwá lọ́dọ̀ ẹ̀ àsìkò olóṣẹ̀mí gbogbo ẹ̀ kì wá ń ṣe nìkan kì ń ṣe àmẹ́jì kì ṣe ọgọ́rùn-ún àìmọye ẹgbẹgbẹ̀rún èèyàn ni débi pé ìmọ̀ hadisi lásán ó ya àwọn tíra rẹpẹtẹ rẹpẹtẹ tí wọ́n ṣe lórí yẹn náà nítorí náà nǹkan tí ó bá yé wa ká má jẹ kí òwe lárúbáwá kó ṣe máwà lára alìsánù láákìl lẹ́sàbẹ̀ àdúgbìmọ̀ jẹ́ ọmọ ẹ̀yàn tó bá nílà káyè ní kì í ṣe ọ̀tá nǹkan tí ó bá mọ̀ ṣùgbọ́n ẹni tí ó bá nílá káì òun ni ó ma tako nǹkan tí ó bá mọ̀ nípépé ìmọ̀ ní ibúdò ní tẹ́nìkan ò lè wẹ́já ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n sọ fún àwọn èèyàn ayé àtijọ́ pé lágbọ́já kí ní ìbẹ àbí ó lè ṣẹlẹ̀ tí ó takò kódà wọ́n lè fẹ́ lè sọ ẹni tó sọ lópò pé lágbàjá ìrọlù pa kódà àwọn nǹkan mí táwọn Yorùbá lè máa pè ní àjẹ́ àti ìrìnù kọ̀pútà jọmọ́ gbogbo náà la mọ̀ àwọn nǹkan tí ìmọ̀ ọgbàlódé gbé wá yàtọ̀ sí pé èèyàn fẹ́ wádìí nípa ìmọ̀ kan èèyàn kọ́ sórí àgọ́gù ni ó sì gbé jáde fúnyàn ìmí tó ń bẹ tó yẹ pé ó kàn sọ̀rọ̀ sí lásán ni pé báyìí báyìí báyìí báyìí wà nǹkan báyìí jáde ọ̀rọ̀ rẹ ní ó gbọ́ yóò sì wá jáde fún ẹ ẹ̀rí ṣùgbọ́n láyé àtijọ́ ní wọ́n sọ pé àjẹ́ ni tèmi àríkọ́lá ni ló ń bá ṣiṣẹ́ nítorí náà àwọn kankan bẹ táwọn èèyàn ọjọ́ òun náà táwọn náà ti dàmú lórí ẹ̀ tó yẹ pé ó bá ìgbà tí wọ́n mú táwà tèní bá ń gbọ́ ẹlòmí lè máa wo pé kò pọ́síbù nítorí pé gbogbo ẹ̀ ní àwa ti fi làákàyè wa àti fílẹ̀ fún àwọn kíni irinṣẹ́ gbogbo nǹkan táàbà máa kó sórí nì orí kọ̀ǹpútà orí fóònù là ń kó sí ṣùgbọ́n àwọn tí wọ́n ìgbà táwọn ní kọ̀ǹpútà tí wọ́n ní fóònù ní agbárí wọn ni wọ́n kó sí lórí jẹ́ pé àfáà mi gan lórí ìrìn àjò yóò kọtíra tí ó sì máa kó ti hadith aya tó tún máa sọ̀tàn ẹlòmí ní nínú àwọn ọ̀kọ́ ọjọ́run yóò dìtẹ́tì àwọn ìmọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ láìmọye hours ni ó fi kàá sí wọn létí ó bẹ nínú àwọn èèyàn míì tó ẹ pé tí wọ́n bá kọ́ ẹ̀kọ́ yìí débì kan ní òṣùpá alẹ́ o ni wọ́n tún fi ń kẹ́kọ̀ọ́ ẹ gbogbo gbà lónìí nǹkan tó bá mú gbogbo èèyàn sì ní gbogbo àwọn èèyàn ní ní ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ṣàlẹ́ṣà pẹ̀lú àwọn kankan bó tilẹ̀ jẹ́ pé arúgbó àwọn èèyàn sì náà táwọn náà tí wọ́n fi ṣe sí wọn jọ àwọn ẹni tí ó gbàwájú nítorí náà tàbá sọ nípa hadith ẹn tí kúlẹ̀kúlẹ̀ ò bá tí yé àbí tí ò bá yé ní kó gbẹ̀rún dákẹ́ kó má sọ̀rọ̀ kó má sọ pé kí ló dé ẹ̀fí sọ pé eléyìí báyìí báyìí nítorí pé kì í ṣe mọ̀tá kan ṣàlàyé ní wákàtí kan nǹkan téèyàn ń fi àìmọye ọdún kọ́ ni tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé yà pé à ah, ìmọ̀ ní nítorí náà bẹ́lọ́ ọmọ subhanahu wa ta'ala kó fi àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀kú fi yé والصلاة والسلام على رسول الله وبعد uh, here is the continuation of the last week hadith that is the hadith reported by Abu Hurairah radiallahu anhu when the Prophet sallallahu alaihi wasallam was talking about the sea when he was asked is it lawful for us to take or to use the sea water to perform ablution? And the Prophet wasallam answered them by replying or by saying, It is pure. Al-Hillu Maitatu. And the dead animal or its dead animal is also lawful to eat. From there, we know that performing ablution with the seawater is permissible, is allowed. Also, eating the dead animal are or eating the animal animals that dies in the sea is also permissible though we've explained this in the last uh, uh, lesson apart from that there are some uh, benefits we can derive from the hadith One of them is that the hadith is about half of the knowledge of purification. This is what Imam Shafi'i said. Also, in this hadith, we know that performing ablution with the seawater is lawful. Also, we can use it for Uh, our ghusl also in the hadith uh, we understood that it is good for a for a scholar who was asked a question to give the to, to give the proper uh, appropriate answer and if he sees that there is need to add to the question or to the answer given you should do so also we read the second hadith that the hadith about the ruling of water this hadith is related by Abi Sa'id al-Khudri radiyallahu anhu He said, the Prophet sallallahu alayhi wa sallam said, Inna al-ma'a tahur la yunajjisuhu shay. Surely water is purifier and nothing will make it to be impure. This hadith is reported by Ibn Majah, uh, Abi Tirmidhi, and uh, Nasa'i. And this hadith is an authentic hadith. Also, we have another hadith uh, which is similar to that with a little or with an addition to that. But that addition is da'if, that is, is weak. Because we have in the hadith that the Prophet sallallahu alayhi wasallam said, Inna al-ma'a la yunajjisuhu shay. Surely water, uh, surely nothing uh, make or impurify water. Then, except if the smell or taste or color changes with something that uh, affect it or get into it. Now the scholar, sallallahu, uh, the scholar said, this addition, this part, the last part, is da'if. And we explain that when we say an hadith is weak, that does not mean that we are saying the word of the prophet is weak. But what we are saying is that the chain of that hadith is weak. It is, it is weak that those who said the Prophet ﷺ said that word is, uh, is weak. That is, it is not uh, certain that the Prophet ﷺ said what he said he has said so that's why uh, in uh, science of hadith we have many reasons that we we give or that we that that, that can lead us to say an hadith is da'if many many reasons one of them is when the relator of that hadith is a liar then whatever he, he said he has heard from one of the uh, scholars of hadith will not be accepted because he's a liar so we cannot accept uh, hadith from a liar we have other reasons but in this hadith the reason why the scholars, uh, the scholars said the hadith is da'if that is weak is that we have a man called Ibn uh, Rushdain Ibn Sa'd. The, scholar the scholars of Hadith are in agreement that this person uh, is weak, so his Hadith is not acceptable. So the summary of the Hadith or the the the lecture of the day is that. Uh, a water or no water is something we use to purify ourselves either by using it for ablution or for ghusl and nothing will make it to be impure except uh, if we uh, if we have impurity that affect it and we are going to explain that inshallah by next week But before we conclude, we we try we like to remind us what we have said in Yoruba that one of our brothers last week asked about snail. Is it lawful to eat? And we said the scholars, the majority of scholars said eating the land snail is haram because it's a, it's a type of animal which cannot be slaughtered. So it is not easy for you to slaughter it. And Allah says, "Wala تَأْكُلُوا مِمَّا لَا يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ Don't eat what Allah's name is not mentioned on it. So it's not easy for you to slaughter it, not to talk of mentioning Allah's name on it. So the snake, the land snake, is like the ant and the rest. But the one living in the sea is allowed for us, or is halal for us to eat. So we can eat the sea snake. Though uh, Imam Malik said, if you cook the snake uh, alive then you can eat it uh, that is the view of uh, imam malik uh, we pray may allah give us the understanding of the topic now tí a bá ní ìbéèrè ṣe ká ṣe ké ni. Naam kí a fi omi kí a fi fọ ihun gbọ́n wà ní ìgbàwo ni a ó ṣe nígbàtí a bá ń wẹ ojú náà ni náà ni a ó ṣe ìyẹn náà so kì ń ṣe orígun kan tó yàtọ̀ sí tóun dá dúró lọ́tọ̀ lára ìfọ ojú náà òun ni a ti fi ọwọ́ ya irùngbọ̀n wa ní kómi bá lè dé gbogbo bí ìjàbọ̀ wà ní náà ẹlẹ́kejì òun ni pé ṣe ta bá ń ṣe àlùwàlá ṣe àákan àfọwọ́ kan ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta àtúkọ ọwọ́ òsì náà lẹ́ẹ̀mẹ́ta eléyìí ò rí bẹ́ẹ̀ a máa ń fi ọwọ́ wọwọ́ ni ni ọwọ́ fi mọ́ ọwọ́ yorùbá nìyẹn ṣùgbọ́n inú súnnà náà a máa fi ọwọ́ méjèèjì a máa fi ṣe kíni a máa fi wẹ ara wọn ni eléyìí ni orin ilẹ̀ nínú súnà nínú ẹgbà wa tí ó ń bẹ ní buhari pé ànábì sallallahu alayhi wa ó máa ń fọ ọwọ́ rẹ̀ méjèèjì so ṣùgbọ́n ká wá fọ ilé ilẹ̀ nǹkan ni ká tún fọwọ́ ilé ilẹ̀ nǹkan ni eléyìí ó bùkátà kí ẹ̀rí tó ṣùgbọ́n ìpìlẹ̀ òun náà ni kí a fi ọwọ́ kí a fi fọ ọwọ́ Allahu ta'ala ẹlẹ́kẹta náà kí a ṣe la ilaha illallah tó yíra padà lẹ́yìngbà tàbá sálámà èmi ò mọ ẹ̀rí tí ó sọ yẹn èmi ò sì rí àfá tí ó sọ yẹn nínú àwọn àfá tí a mọ̀ká ọ̀rọ̀ wọn lórí nǹkan tó yẹ ká ṣe nígbàtà bá sálámọ̀tọ̀ so ẹni tó bá sọ bẹ́ẹ̀ ni ẹjá bèèrè ẹ̀rí ní ọwọ́ rẹ̀ so náà náà ẹran nǹkan tó bá ti kú sínú omi ni nínú wọn ẹja kò sí láìfi kí àjẹ ẹ kò sí láìfi mẹ́rin náà tó bá ti jẹ́ pé ìwọ̀n ẹja ni àbí àwọn ẹranko tí kì í ṣe tí jíjẹ wọn kì í ṣe haram so kò sí láì fi kí ajẹ́ ẹ̀yìn náà wọ́n kò sọ̀rọ̀ náà naam naam pé èèyàn máa dá ìhùn gbọ̀n hadith ti wà bẹ́ àbí ẹ̀tí hadith bá ti wà bẹ́ falabas so but a èmi ò rí hadith tó sọ bẹ́ pé kí a ṣẹ̀ṣẹ̀ ya ìhùngbọ̀n lọ́tọ̀ ẹ̀hẹ́ ṣùgbọ́n àwọn àfá ma ń sọ pé kí a ya ìhùngbọ̀n ṣùgbọ́n ṣe a orígun kan lòun náà lọ́tọ̀ nínú àwọn orígun àlùàlá ìyẹn lèmi sọ pé ìyẹn kì í ṣe orígun kan nínú orígun àlùàlá àwọn orígun àlùàlá ni gbogbo náà ni a ti mọ̀ ṣé ká wá fi omi ká fi yá rúgbọ́ wá ni ṣé ìyẹn náà orígun kan tá a ṣe lọ́tọ̀ but tí hadisi bá ń bẹ pé anábì sallallahu alaihi wasallam ó bu omi lọ́tọ̀ ni ó fi ya irùngbọ̀n yẹn ìyẹn àálù but ma fẹ́ rí hadisi yẹn náà ṣíwádìí lórí hadisi yẹn inshallah ṣe sahih bukhari ló wà bí inshallah a ṣe àátúwà láti ṣiṣẹ́ lórí ẹ̀ láti mọ̀ kí ni àwọn àfáà sọ lórí ẹ̀ ṣe a máa ṣẹ̀ṣẹ̀ mú omi láti fi ya ìgbọ̀n lọ́tọ̀ ni àbí a máa ṣe pọ̀lú inshallah a padà á sọ̀rọ̀ lókè ìṣàlọ̀ náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha